الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته Adé ọ̀pẹ́ fún Ọlọ́run. Ọba tí ó kó wa jọ ní ààyè yìí pẹ̀lú fífẹ́ rẹ̀. Torí ìtọ́lọ́run bá fẹ́ òun náà ní ó wáyé ìtí ọlọ́run bá sánà àtàlá tí ò bá lọ́wọ́ sí òsìbẹ́yẹ̀ ti náwó sí tó òsìbọ́sẹ̀rẹ̀ tó gbé kalẹ̀ tó nǹkan náà ní wáyé ayẹ́pẹ́ ìjókòó wa ti ní ọlọ́run bá wa lọ́wọ́ sí mi ìyẹn náà ló jẹ́ a dá ọpẹ́ fún ọlọ́run kí ọlọ́run kó gba ọpẹ́ wa bákan náà nínú ọ̀nà ọpẹ́ wa ò ní pé nǹkan bí oṣù kan sẹ́yìn lọ a ń rí sí Ramadan Ramadan ń bọ̀ Ramadan ń bọ̀ ọlọ́run wá ní kí Ramadan kó bá wa láyé kó bá wa láyé ilé iná ò ti jẹ́ ọ̀nà ọ̀fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó bá ọ̀fẹ́ wa gbogbo tí lọ bá ń ṣe ní Ramadan náà fọ́lọ́n gbà lọ́wọ́ wa fọ́lọ́n wa jẹ́ kí a parí rẹ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú pẹ̀lú fọ́lọ́n sì jẹ́ àṣẹ pẹ̀lú pẹ̀láyé Àtọrọ ìkẹ́ àtẹ̀gẹ̀ fún alẹ́rọ̀wà Muhammad, sallallahu alayhi wa alihi wa sallam, ọlọ́wà sánà àtàlá kó bá ká àlẹ́bí, kó bá ká wọn sọ ha bá àlẹ́bí àti gbogbo wa náà lápapọ̀. Akírawa ní kalẹ̀ si wa àti onílé ọkùnrin àti obìnrin gbogbo aláàkí láì dẹ́nì kẹta sí pẹ̀lá torí orí ìjòkó wa ń bí àti àwọn àlùfáà wa Ibrahim Ahmed Abu Imam àlùfáà wa Jami Hashim Abu Tafiya wọ́n á padà sí ọ̀dọ̀ àwọn ṣẹ́kọ̀ wa tí wọ́n jẹ́ olùgbàlejò wa ní ayé tí ọlọ́run fi wọ́n ṣe sábàbí dáadáa ní àdúgbò táwà yìí àti láwọn àdúgbò mìíràn àwọn àlùfáàwà alìkòsáàrù Umar adékanlé abùsàw amain bàbá rẹ̀ jìlẹ̀ tí ọlọ́run tẹ́tẹ̀ fi ibi ìtàwọn lọ́rẹ̀ láìpẹ́ àti wọn kó ìgbìyànjú àti tí wọn kó iṣẹ́ ọlọ́run kó gbàǹdọ̀ sí fún ọlọ́run kó dáwọn lágbà lórí dáadáa Bákanáà, ó tí àwọn ṣéfùwa alìmọ̀fásírò, wọ́n jẹ́ mọ̀fásírò àgbà ìlú kòkò máìkò tí a wà yìí. Àkọ́lọ̀ kọjá rí bàbá pẹ̀lú dáadáa. Kọ́lọ̀ wọ́n jẹ́ pàpàdà sí aburú tí ọlọ́run kó bá dúró sí ìlú, ọlọ́run kó jẹ́ kágbà yìí dáyé. Àgbẹ̀ látorí àwọn bàbá wa tí ọlọ́run fi tábà bí dáadáa rí ọlọ́run fi wọ́n ṣe kò ń gẹ̀rẹ̀ torí pé ní kí èyàn bí mọ́ ó já àfá ó tó wá já àfá súnnà oríire ni ó tó wá máa ń ṣe dáadáa lójú ẹni báyìí alẹ́ oríire kó sí gbogbo yẹn ló máa rọrùn fún bẹ́ẹ̀ ọba tó wá ṣe fún ọba wa adékànbí àti gbogbo ẹbí wa yìí náà abáyédúpẹ́ fọ́lọ́wọ́ jẹ bàbára ti agbóró dáadáa tí ọlọ́run òṣìṣẹ́ fún yí látara ṣékùwà Umar wọn wà sùpánà wọ́ta aláàkí ó jẹ́ kí dáadáa náà kó báyìí kalẹ̀ àbẹ̀ látorí àwọn bàbá wọn fífí gbogbo àwọn bàbá bàbá wa kí àwọn kalẹ̀ náà wọ́n kí àwọn màmá wa àwọn ìyá ìyá mi tí a tún fi kárí gbogbo àwọn obìnrin náà pátá gbogbo ilá kí ẹ̀kọ́ ìgbìyànjú kọ́lọ̀ tó mẹ́ta ìgbàǹjọ kan kíkí tí yóò wá kárí tábà ti gbé lókè tí ó délẹ̀ náà láti kí gbogbo wa ohun tí àwọn òṣàzọwà Umar habibullah ta'ala tí wọ́n ní kí a ti bára wa sọ̀rọ̀ ìtúnṣe pàtàkì ni tó sì ẹ̀ká nímọ̀ ń pa rẹ̀ lọ́kùnrin wa àti lóbìnrin torí pé Islam ẹ̀sìn tó wá fún nǹkan ṣe ni Islam ẹ̀sìn tó wá fi ìfọ̀kànbalẹ̀ sí àwùjọ ni ìyẹn lábí wọn pé Islam ní ẹ̀sìn àlàáfíà bá láàáfíà ó sì jọba ní ọ̀dẹ̀dẹ̀ kálukú wa bọ́lá fi àwọn ìjọba nínú ìlú wa bọ́lá fi àwọn ìjọba lórílẹ̀-èdè wa gbogbo ẹni ìsìláàmù dásì ohun tí àwọn àwọn agbéyàwó lé ní òun náà ni àkọlé tí àwọn ìṣẹ́kù wa mú pé àtọ̀láàkù wa àtìbáàbùkù wa àfáàrùhú fi ẹgbẹ́ àtọ́lák ìmọ̀ ọkọ̀rẹ́ nílẹ̀ tí ma wáyé láàrin lọ́kọláya wọ́n àtìkáàrù kí ni ma ń fa bákan náà wọ́n àfáàrù hú alàláwùláàdì àwọn orípa onímọ̀ ní lára ọmọ tí ìyá àti bàbá tábà kọ̀ra wọn lẹ̀ kátùgbọ́lẹ̀ kẹsí àtọ̀láàkì wọn àtìbáàbò àríká ní àtìbáàbò tọ̀láàkì ìkọrẹ nílẹ̀ kí ní mọ̀ ń sábà ń fa bákanáà tó bá wáyé wà àfáàrùhú fi tẹ́rẹ́bíyàtì àwòláàdì orípa rẹ̀ orípa onímọ̀ ní nípa títọ́mọ̀ ìyàmọ́ tọ́pìkì tọ́pìkì tó pàtàkì ni orí pé ní ọlọ́run bá sánú àtàlá tí ó dáwà ó dáwà lọ́kọ lábo ìlà mọ̀ rí ọkọ àti mọ̀ rí ìyàwó ó dá Al-Kùránì jẹ́ kó ya pé ní nínú orí ọlọ́ntọ́lọ́ ṣe fún wa ní ọlọ́niwà ní áyáàtì anfusikum azwaja ọlọ́run nínú dáadáa àmì o ní pé òun dá látara wa àwọn ìyàwó wa ìfẹ́sùnú ilé ha kí ọkùnrin lè bá àwọn rí fọ́kànbalẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ bákanáà kí ìyàwó náà máa rí tukọ̀ ojú lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́línú àmì kí ìyàwó náà máa rí ìdùnnú lára ọkọ rẹ̀ bákanáà wà ja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run nínú àmì wa náà tó ní pé láàrin lọ́kọláya a wà fi ìfẹ́ síbẹ̀ a fi ìdùnnú síbẹ̀ wa rahma wọ́n láàánú ara wọn lójú ìyẹn pé lọ́kọ láya tábádélé lọ́kọ láya sáàrin wọn dùn sáàrin wọn dán tí ó sì gbọ́nmi sí omi òtó tí ó sì já ọlọ́nlámi ni ìyẹn ló fàlà àwọn àfáẹ́sì wa pé ilé lọ́kọ láya pé pé ní wàhálà máa ń sábà ń ṣẹlẹ̀ ń bẹ̀ pé ni ló wà ń bẹ̀ wọ́n ní pọ́pọ́sì tí ìsìláàmù fẹ́ ká fẹ́ra wa kò tí ìṣẹ̀lẹ̀ nínú ilé yẹn lápẹjúwé ọkùnrin máa bọ̀ láti fi iṣẹ́ káyà ká láti wọlé inú kàláyà torí pé ìyàwó tó gbé lé bí ẹkùn ni àbí kí obìnrin àwọn wágó gbá ẹ̀rí olóòtí rẹ̀ tó bẹ́ẹ̀ dé sí fún ọkọ̀ pẹ̀lú olóòtí torí pé tọkọ bá dé wọn ní gbọ́ra wọn yé a ní irú gbéyàwó bẹ́ẹ̀ ìtìtìláàmù fẹ́ kó wáyé òtí wáyé tó pé tí islam fẹ́ tó wáyé náà lọ́rọ̀ sọ̀nà ayà ìpé lè tẹ́sù ní èdè ha ọkọ àtìyàwó kama rí fọ́kàbà lára ara wọn pàjáàlà bẹ́yìnà fún mawadda sanwa rahman bákanáà kí àánú ìkẹ́ ó wà láàrin ara wọn ọkọ láàánú ìyàwó rẹ̀ lójú bákanáà kí àwó náà ní sọ̀kọ ó bá ní rònú ayé pé ní ká fẹ́ra wa kí lè pọ̀ wà láàrin wa kí àrin wa gúnrégé káfífẹ́ bára wa lò ìsìsìláàmù fẹ́ fún wa ní ayé pé ìfẹ́ra ẹni nípínlẹ̀ ṣùgbọ́n kíkọ̀ láàpù wáyé kíkọ̀ọ́ra ẹni wáyé òun mọ́ ń já wáyé inú nǹkan onígbéyàwó wà ìyẹn ló fàá téèyàn bá kọ́lé ápùmọ̀ sọ̀rọ̀ pé ọlọ́njí ó tún kọ́ ìdí ojú yẹn lọ tó bá ra mọ́tò ápùmọ̀ sọ̀rọ̀ kó padà bí ṣùgbọ́n àlọ́ bí ìyàwó rí kọmọ àpàdọ́ àmọ́ pẹ́tọ̀ ọlọ́jẹ́ kí ẹ tó parọ ara yí o tó bá di ọdún báyìí ọlọ́jẹ́ nǹkan táà máa ń bèèsì lórí kó mọ́ ẹlọ gbére ní ẹgbẹ́ kíkọ́ tí kíkọ́ bá wáyé nǹkan ní ìlówó nǹkan tí wà fi ní ìwọ́ yẹn náà la gbọ́dọ̀ sánà ìyẹn ni Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe wá lójú kòkòrò tábà fẹ́ra wa tábà tó wá fẹ́ra wa tán bó láti máa bára wa ìmọ̀ kọrẹ ni ọlọ́run bẹ́ gidi ọlọ́run ni wà áṣírù hún náà bil ma'ruf ẹgbẹ́ báwọn obìnrin lò pẹ̀lú dáadáa torí tó lè fàkíyàn kọrẹ ni tó bèèrè ní ó kọ̀m̀pín ìgbáà tó dá ọkùnrin yẹ ìbálò rẹ̀ lágbára ẹ̀kọ̀ láàánú lójú ọlọ́wà ni wà áṣírù hún náà bil ma'ruf ìbálò láàrin ara nínú ilé ẹjẹ́ kúdá fa in kàrí ìtumọ̀ hún ọlọ́run ni tẹ èsì obìnrin tẹ òpé nkẹ́kẹ́ wà lára rẹ̀ tí ó dá bóyá nú ẹwà rẹ̀ ní bóyá nú wà rẹ̀ ní bóyá nú sọ̀rọ̀ rẹ̀ ní ọlọ́ni fàáfà àǹtẹ́kẹ̀rọ̀ òṣè à àìmọye nǹkan míì tó yẹ pé ní ẹ̀mà òfin yìí khairan kẹsìrọ̀ Bẹ́ẹ̀pẹ́ látara obìnrin yẹn gan lọ́nà òjú àṣàánú. Ìtumọ̀ rẹ̀ ni pé ìkẹ́kẹ́ lè wà láàrin ara wa kóbìnrin mọ́gbà lára ọkùnrin. Tọkùnrin mọ́gbà lára obìnrin. Ṣùgbọ́n àìmọye nǹkan bí dáadáa tí ọlọ́tọ̀ wá ní kó wáyé. Obìnrin bí ìtẹ́lómi ní ìwà rẹ̀ ò dáa, àbí ìṣesí rẹ̀ ò dáa. Òun náà ló padà bí adé obìnrin náà lórí padà lábẹ́ ọkùnrin náà lọ́n padà ti sọ ní fún ìyẹn ni wáyé sọ pé ní kábára olùlọ́nà tó dá kò tẹ́yìn tó pé tán nù wa ọkùnrin ò pé tán obìnrin ò pé tán ṣùgbọ́n tá bá pàṣẹ ara wa tá fún ara wa àìmọ̀ iye orí tí ọlọ́mà sùfánà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìsáwọ́sù bí nìsáà ẹ ṣe ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin yìí final mọ́rí afẹ́ kúlùkọ́tìmìn dílẹ̀ torí kóbìnrin bá a ṣe dá wọn gbogbo alẹ́ lámọ egun tó wà ní inú gbáyàwó ẹ̀ tó kò straight àníbìyẹ tó ya pé ní kò sóbìnrin tó straight sí òkú síbì kan inna awa in fi délé àlà ibi tó ti máa ń wọ́dì ìfẹ́ta náà lókè ẹ̀ fàíńsà áfta tó fíìmù kàtàrtà ìyẹ́ pé egun àwà ẹ̀rì kó wọ́ ló bẹ́ẹ̀dì báyìí ni alẹ́ tó bá ní kí tó ń sẹ́ẹ̀dì báyìí yóò padà kẹ́ egun yẹn torúkọ ọ̀lẹ́rí ìdẹ dáadáa ànẹ́bí wá ní báwọn obìnrin ti rí nìyẹn kò sóbìnrin tó pé tán kódà kó jẹ́ lẹ́pì kódà kó jẹ́ lẹ́kọ̀ọ́ yóò níbi kíní tó kù sí ìtàlẹ́bí tó àìláti sọ̀rọ̀ ẹni onáàkù tí ẹ̀rí bí adẹ́bìnrin sọ bọ́kùnrin fóbìnrin bẹ́ẹ̀ náà na obìnrin náà wú àwọn ọkùnrin náà àwọn náà pé tán ẹlẹ́ tí ó bá fẹ́ ni tó pé tán ajẹ́ pé mọ̀láíkà lòun fẹ́ náà mọ̀láíkà náà iṣẹ́ lọ so ajẹ́ pé a máa ṣe sùúrù fún ara ara wa títọ̀ láàkùn fi ní wáyé bákan náà ètò wá ń jẹ́ àtọ̀lá ìkọrẹ ẹni pé èdè lárúbáwá láfi sáwá sí ní Yorùbá ọ̀nà tí èyàn ń gbà kọ tí èyàn máa fi ń fobìnrin ilẹ̀ kájẹ̀ tó mọ́ sọ̀rọ̀ ìdí tí máa ń fa ọ̀nà mẹ́ta ni ọlọ́ọ̀bà sùfánà wátàlá ó sì fi òfin sí ẹmọ òǹkan ẹgbẹ́ ìta ní àfẹ́ tó wáyé ni ṣùgbọ́n gbà mí ìmọ̀ jẹ́ solution ìlọ́wà sùfánà wátàlá ti gbé ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹgbẹ́ afẹ́fẹ́ ra ó ní guideline táàmù tẹ̀lé ní ẹ̀sìn a ní ta ni wàlíyù ta ni yóò fọmọ lọ́kọ àlò sàdáàkí àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe lófin ni tọ̀láàkù náà lófin fọ́làtàbá wọnú alukur'an tọ̀láàkù ní ṣáfà tí ṣe sóràtò tọ̀láàkù ó mìíràn pé iṣẹ́ ti dá sí ni èèyàn kan lè ṣe bí bó ṣe fẹ́ tó ní ọ̀nà tó mìíràn fi ń lọ tọ̀láàkù rèé ọ̀dọ́ ọkùnrin ní tí ma ń wá ọkùnrin bá ní obìnrin ma lọ ó ní protest tí ó ṣe ó ní protest ọkọ̀ obìnrin ẹ̀nà ó ṣe yẹ́nà ló kéyà kó lè mi àbíkò kẹ̀ jáde torí pé òfin tó de kíkọ ra ẹni nínú Islam ó tún lé ju ìfìfẹ́ ra ẹni lọ ọ̀nà kejì tí omi wọn fi lọ láti ní àlè kólúrù kólúrù yẹn obìnrin ni ó béèrè fún ọwọ́ obìnrin yẹn ti máa wá kùránì sọ yẹn náà wọnú suratul Baqara wọnú sura mi ọwọ́ obìnrin ni yíò ti wá pé ó tẹwàdé pé ó kẹ̀kọ́ lé yọ̀ǹda mi ní ó bá dé ọkùnrin ẹni rẹ̀ grántì ẹgbà tí náà wọ̀ ọmọ grántì ẹ ètò mẹ́ ọkùnrin ni àdùkúlù ìyàwó obìnrin ni ẹ ti máa wá ẹlẹ́ẹ̀kẹta òun ni alifásíkù ìyẹn ló wà tábà náà ṣẹlẹ̀ àkọ̀tù gbélé ní máa introduce sí wa alifásíkù fásíkù ni pé kan bẹ́gilé àmì èjì pé àti ẹ̀fẹ́ máa lọ́bọ̀ wọ́n wọ́n kọ̀ ọgbọ̀rọ̀ bẹ́gilé ìgbà ni ẹ máa ń ṣẹlẹ̀ bóyá ẹni tí ò yẹ kéèyàn fẹ́ ìyẹn lọ fẹ́ inú òfin ẹ̀sìn alẹ́ tí ẹjọ́ mú yẹn bì kan náà èèyàn gbọ́dọ̀ fẹ́ èèyàn wá mọ̀ bóyá ń gbà kan náà padà sọ̀tọ̀ fún ah ẹni tó fẹ́ yìí ẹti jọ mú yẹn bì kan rí ìwọ ọkùnrin yìí màmá rẹ̀ ti fún lọ́yẹ̀ rí láwọn àgbà kan ìwọ obìnrin yìí màmá ọkọ rẹ̀ ti fún lọ́yẹ̀ rí abẹ́nìkan ti dé ìmẹ́yẹ ìlọ́yẹ̀ irúgbìn wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n bẹ̀gìlẹ̀ nínú Islam torí pé iṣẹ́ ìjọ ọmọ èèyàn fáwọn àgbà kan nígbà táwọn à ń kékeré wọn àlejò fẹ́ra wọn pàápàá jùlọ ilé ìwọ́ pọ̀ lọ́lẹ̀ lágbá nígbà tó máa ń gbọ́ mọ́ lọ sọ fáwọn èèyàn kíkó bá wọn sọ ọ̀nà kẹta rèé tábí máa ń sẹpúrẹ́tì àwọn ọba ti fẹ́ra wọn so ayé pé nínú ibi tí ọ̀rọ̀ wọn gbà púpọ̀ òun ni èyí tí ọkọ ní máa lọ tó ti ní àpúrósẹ́sì tí yóò sí obìnrin ó ṣe ìdàlẹ̀ ìdẹ̀ kọ́lá ń lọ lẹ́nu àbí ìtọ́ yẹ pé obìnrin náà ló ní túnmí lẹ́ wọ́n gbogbo ẹ̀ náà ló lófin ní Islam èyí kan kẹrù jáde èyí kan gbogbo lágbájá lọ ti kó lè èyí kó lè ní Islam ní òfin nínú Kùránì táǹkà iná láti rí gbogbo ẹ̀ bákan náà rẹ̀ bí ṣàlàyé ẹ̀lẹ́kùnrin lẹ́kùn wa ayé pé ní sábà ní astrolac twitter ẹni kìí sábúrú 100% torí pé ń gbà ní ìgẹ̀rẹ̀ àmì tí àánú ti fún ọmọ èèyàn rí pé ọ̀gbẹ́ ó rẹ̀ pé ibi so kò ń ṣe aburú 100% ṣùgbọ́n ìpínlẹ̀ rẹ̀ ń tà ìfẹ́ àwọn kéèké ni àwọn nǹkan tí a ṣe ṣùgbọ́gẹ́ bí mùsùlùmí kí nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọmọ fẹ́ gbé gidi ni tó tó ṣẹlẹ̀ ìyẹn náà ni àwọn ṣéèkù wa náà fi ní kí a bára wa sọ̀rọ̀ nípa àwọn sábàbí tí máa ń fa sábàbí ní sábàbí nǹkan pa rẹ̀ ní kọ́yẹ́ pé tí ò dá ní kalẹ̀bà jìnà sí kárí pé tó dá ní kalẹ̀bà mọ̀ ṣe ìsìláàmù wà ó gbé fífẹ́rẹ nílẹ̀ fún mọ́ lọ́gbére ìyẹn náà ló fàtàwọn kẹ̀kẹ́ bá ń yọjú ìsìláàmù gbé ọ̀nà rẹ̀ láti tàtúnṣe ọlọ́wà sùfánù wátàálá ó ní àrùjálù kọwọ́ àmúnà alẹ́sẹ̀sá nínú ilé tàbá ti fẹ́ kí ilé gún títọ̀ lákòókò mọ̀ wáyé ọkùnrin ní àbáyà yìí bẹ́ẹ̀ kọ̀ǹtúrò inú ilé ọkùnrin ló gbọdọ̀ wà lọ́rẹ̀ méjì ìdẹ̀sọ́ nìyẹn ìyẹn ni pé ọkùnrin ní ó jà láṣẹ kódà gómìnrin yẹn kó lówó jùlọ kódà kíyàwó yẹn kó nípò jùlọ ọlọ́ni torí kí ni bìmá fàbọ́lọ̀ mọ́ òbáàzọ̀ fún àlàbá àbẹ̀ torí pé ọlọ́wọ̀n ọba a máa gbé wa jura wa lọ tàbá aláwùjọ kẹfẹ́ yẹ pé déédéé ní lájọjẹ́ jẹ̀mọ́ ìgbò ní rọgbọ̀ lápẹjú èsì láwùjọ kó mọ́ sọba kó mọ́ sọ lórí kí gbogbo aná lọ́rẹ ọ̀gá nínú skúù gbogbo aná lọ́gá níbi iṣẹ́ wa gbogbo aná lọ́gá jẹmọ́ ìtàkọ̀ bá jura wọn lọ nǹkan ò nítò eléyìí náà ló wá dénú ilé ó dénú ilé tàǹdé ọlọ́run jẹ́ kó yẹra pé ọba bọ́rún alàbá abẹ́ torí pé ọlọ́run ọba ó ní ká jura wa lọ so ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ gba ilé torí pé nǹkan bí ti máa ń fa tọ̀lá fún àwọn ata jẹ́ ọlọ́mọ kí ó díẹ̀ díẹ̀ sáàmù bá yẹn dá sí ètò máa ń ṣẹlẹ̀ ni pé ọkùnrin ní sọ pé ìyàwó òun ò gbọ́rọ̀ tó lẹ́nu mọ́ kò dìgbà kó oúnjẹ òun lọ jẹ̀mọ́ ọkùnrin ọlẹ́ tó kà ní mo jù ẹ lọ inú ilé yóò ní tòrò ó ní jẹ́ pé tó padà lè kí n ká lùkọ́ wọn lọ. ìyẹn ló fàtọ́ pé àwọn àṣà kan tí ń wáyé lénìí káwọn obìnrin wa ká kíyèsí pàápàá jùlọ tí yẹn bá jẹ́ lẹ́kọ̀ọ́ ń gbà mí inú àwọn ẹ̀kọ́ mi sáǹkọ́ǹsì ó lè máa tako ìlànà Islam bí ká máa ní ọkùnrin àtobìnrin ìfọ́lítì wà láàrin ara wa níbi ètò ilé alẹ́lẹ́yìn òdọ́bẹ́ wọ́n ń pè àwọn kan ní feminism lágbàáyé ìlànà tí wọ́n ìlànà tàwọn feminism yìí ni pé ọkùnrin àtóbìnrin o òjòrò àwọn ọ̀rọ̀ fọ́nà wọ́n tó wá bá nínú ilé jẹ́mọ́ nínú ilé o àyà Kùránì làkà fúnra ìbábẹ́kílẹ̀ yẹn rójú ohun ẹlẹ́dì tí kúkú máa lọ jẹ́ òun náà ni pé Ọlọ́run ní ọkùnrin olùkọ̀wà mọ́nà alàmìsà àwọn olórí inú ilé nítorí kí ìwọ́n fásitọ́lọ́gbọ́ ọba àtọ́run alàbáadé torí pé ọlọ́run ọba a máa gbé wa jọra lọ wàbí máa ń fàkú mínú àmúwálìhì ọlọ́run ní àti pé àwọn ọkùnrin náà ni wọ́n máa ń ṣe kùkárí inú ilé ní máa ń ṣètò eléyìí ni máa ń fà tóbìnrin mínú níbi jù wọ́n lè pé níjẹ́ òlẹ̀ ni o ọlọ́ni wàbí máa ń fàkú mínú àmúwálìhì torí pé àwọn ọkùnrin náà gbọ́dọ̀ máa náwó owó tọ́lọ̀ ní àmọ́ ní owó tó láti ní o tí ti pé ìwọ ìyàwó mi jájọ pé dédé o kéde pé tẹ́mítí tààtì o ẹgbẹ́ kéde sanwó sùn kí wọ́n sanwó lé o ẹgbẹ́ kéde ra tẹ̀mó kí wọ́n ra ọlọ́rin tàbí ṣe bẹ o ọlọ́ọ̀gbé lè bá ó dà àti pé àwọn ọkùnrin tẹ́bí ń jó lórí náà ni pé àwọn ẹ̀nà gbọdọ̀ máa náwó nínú ilé so eléyìí nínú àwọn nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ gbéyàwó akódóòlì obìnrin ní ìgbà tí a jẹ́ ọkùnrin òyà sí mọ́lé ní ó mọ̀ bèèrè pé òun fẹ́ lọ kọ́ọ̀nì sáàtù obìnrin olùjọ́sìn fọ́lọ́ ọlọ́sọ pọ́lítì ẹ̀yìn obìnrin ẹ̀yà wa ni o obìnrin tí ó dá ní sọ́ọ̀lì háàtù obìnrin dáadáa kọ́ọ̀nì sáàtù tí ń jọ́sìn fọ́lọ́ háàfì gọ́ọ̀tún lè ní láìbì tí ń pa kọ̀kọ́ rẹ̀ mọ́ àbánu kọ̀kọ̀ tí ó pamọ́ náà ní abẹ́ rẹ̀ pẹ̀lú tó jẹ́ kí irú tó tó máa pàtọ̀ lákùnrin nígbà tọ́kùnrin bá ń kẹ́ sí ìyàwó rẹ̀ tó ń sáàgbèrè ọlọ́ ní àwọn obìnrin tán ní pọ́lítì yẹn wọ́n dáa sọ́kọ wọn wọ́n dá sáwùjọ wọ́n dá sọmọ wọ́n dá tẹ́bí bákanáà kọ́ ní sáátún wọ́n tó wá máa jólùjọ́ ti fọ́lọ́ ọkùnrin bí wọ́n kàn sí ìyàwó rẹ̀ pé kìí kírun ó dà rẹ̀ tó sọ́yàwó rẹ̀ sọ́yàwó rẹ̀ pé ní ìkà mọ́ nígbà kó ń kírun ni tó wọ́n bá ti sí lẹ́kẹ̀ẹ́kì àrẹ tó sọ́yàwó rẹ̀ débẹ̀ àbí tó bá ti làṣùbà òun jí òun lòfó nígbà tó pẹ́ gbàgbé nǹkan tí létò òun bá ha tí wọ́n tí wọ́n tẹ́lẹ̀ ìwọ̀n wà wà rí inú kọ́ọ̀lì tí obìnrin mùsùlùmí ni kó jẹ́ kọ́ọ̀lì tààtùn kó mọ̀ sí lọ́run hafizọ́tò lil-ghaib kó mọ̀ sọ́kọ̀kọ̀rọ̀ ọ̀kọ́ rẹ̀ bí máa ìwà tí ó dáa ọlọ́ntọ́nà sáàbì bá lò sáàbì tírítẹ̀ ṣàìdò hún kásíwá àti fúnra wa wájúrò hún kára yẹra wa ló dìdí ẹjẹ́ olóbìnrin lè padà wájúrò hún kàbà gbà díẹ̀ díẹ̀ pé a mọ́sẹ̀ báyìí rán ṣàìdà àfà anákùn ọlọ́rin tàwọn obìnrin bá tó

wọ́n bá ń fa kẹngbọ̀n ẹ̀wọ̀n delegation lé ọkọ ẹ̀wọ̀n lé ìyàwó tọ́jọ jókòó ká parí ẹ̀ fún wọn ẹ̀rí fún bàbá wa látàrí ìjọ náà ti máa ń ṣe lè náà jókòó pé ẹ̀yà pẹ̀ọ̀pọ̀ àfihàwó wa kí ah, ní sàgbẹ́mẹ́dẹ́bẹ̀ọ́tó ilẹ̀ yóò bá gan nínú táàjọ́ pé ààyè sì ti pé kìtọ̀ láti wọn wáyé kíkọrẹ ọlọ́run ní ilẹ̀ máa ti rírun tí ń bí gbẹ́mẹ̀tẹ̀ omi òtò báyìí irú ìjòkó ìjókòó ẹ̀sìn ni ìyẹn ló bàtọ́ bá ní lọ́kọ láyá ń jà tọ́bá gbé wájú àwọn ẹbí kárí pé ìjókòó ẹ̀sìn lábẹ́ ìjókòó torí pé ọlọ́run gan pa wá láṣẹ rẹ̀ ọlọ́run ní ìrù ìdá ìsìláhá fẹ́ràn méjèèjì bá gbèrò dáadáa ìwá pìkì láàrùn báyìí náà ọ̀gbọ̀n ọlọ́kan ọmọ ẹ̀sìn kẹ́lẹ́mà pé gbogbo ọ̀nà ní ìsìláàmù ń dí kíkíkọ rẹ̀ ni kó má fi wáyé àyẹ́pẹ́ ní àpótẹ́sì lánà gbọ́dọ̀ sí kóbìnrin kó tẹ̀bà fọ́kọ́ ẹ̀ ó gbà ní aláṣẹ ó gbà ní aṣíwájú ẹ̀rí pẹ́yìn bàbá náà lẹ́sọ́sọ́ pé obìnrin ó máa fọkùnrin so ilé yóò jẹ́ kí ayé máa rójú yóò jẹ́ kí ìmọ̀ lọ́tẹ̀ kí mọ́ lọ́tẹ̀ àwùjọ gbogbo kò tí obìnrin bá wù kó wà bákan náà obìnrin mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn tí ó máa tẹ̀lé òfin ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn tí ó máa ṣe ìtọ́lọ̀mbà sùpánà wátàlá tó fẹ́ bákan náà ó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn ọlọ́run bá dé torí pé rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tọ́lọ̀ ti kọ́ gbé ní pé láàrin lọ́kọláya kẹ́kọ́ parí ẹ̀ ọlọ́run ní kọkùnrin ṣe wá àti fún ìyàwó ẹ̀ ẹlòmí ò lẹ́ni wá àti kọkù ìyàwó ìjòkó pàítọ́ sí yìí ọlọ́run nífẹ̀ẹ́ sí ìjọ kọ́kọ́ tó bá ó ti tú mi ó kéka tó mọ́ lọ́lọ́ sí ẹ ó kò sẹ́ ìjọ mọ́ ẹgbẹ́ ìwò ògbà nínú ní padà bóun náà jọ kan ìtọ́lọ̀ kọ́kọ́ ní ká tẹ́lẹ̀ kẹfà ìgbò òhun sábárí kùbì ẹ̀kú gẹ́ lára ìyàwó wa káṣe wà àti fún wọn wà àti oríṣiríṣi ọ̀nà ìrìnlẹ̀ gbà àwa náà lákọ̀ọ́kọ́ ṣe ìgbà míì wá rè a lè ìnfàìtì àfá àti kó bá bá sọ̀rọ̀ bá ìtọ́ sí yóò bá òfin ọlọ́run bá jẹ̀mọ́ ìrè ìlọ́mọ ìṣẹ̀lẹ̀ ẹlòmí ìgbòmọ̀ wà ti ṣe gbogbo tó bèèrè bá ti ṣe kó sọ̀tà gidi náà ní fún kó sọ di wàhálà náà ní kó sọ dọ̀rọ̀ líle náà ní kó mọ ọgbìn náà ní kó mọ ọrọ̀ sílẹ̀ náà ní ìyẹn bá mú ọlọ́run ní ká ṣe wá àti bákan náà ajúrò hún ìgbà tọ́jẹ́ tó kí tọ́ fi mú dá lọ́wọ́ ah ẹgbọ́n tó mọ̀ jíṣẹ́ ọba alágbájá ìlú yẹn ọlọ́run ni ó lè kọ̀ntúrẹ̀ lájọ́ mẹ́lú àbí wọ́n tí ọmọ láàbí ti tọ́lá ẹ̀mí náà rí sí yíò tẹ́lẹ̀ alóbẹ́rí ẹ̀rí yẹn ò dá ìròyìn tí ó dá pákàtọ́ bá tó wá lè jù bẹ́ẹ̀ lọ èyàn lè gbá obìnrin káà má ti bá ọmọ kò bá mú tó bá tó wá kú ò ní lẹ́mù ìdílé àmọ́ rí yẹn lọ́lọ́sẹ̀ tó wá ní ká pé àwọn ẹbí méjèèjì ẹ̀sọ̀ yẹn ilé inú kùránì wà lọ kùránì gbogbo ọ̀nà tí àwùjọ fi jọba nù fámílì náà ló gbé kalẹ̀ fún wa títọ́ láti wáyé tọ́kùnrin bá ní kóbìnrin ń lọ ó tó wá ní sáńpẹ̀ ní tẹ́sì gbélẹ̀ tẹ́pà fún ṣe ni pé káyíkóbìnrin tí ń ṣe nǹkan oṣù tí ó ṣìbọn ní ọwọ́ nǹkan oṣù ni yóò ṣe lẹ́ẹ̀mẹ́ta oṣù kíní oṣù kejì oṣù kẹta láàrin ìgbà tí wíṣẹ́ o a lè máa parí rẹ̀ àbí kínú ọkọ yọ yóò tẹ̀tù mọ̀lé àwọ̀ rẹ̀ lọ́nà tẹ́ pé Islam ò fẹ́ kí nǹkan tó ti wáyé pápá fáfẹ́ káyípẹ́ ni tó ti dàgbà tí ó ṣe nǹkan oṣù mẹ́ta ni yóò lo oṣù mẹ́ta lẹ́yìn ìgbà tọkọ yẹn sọ fún torí Kùránì ò fẹ́ tó wọ́n tètè wáyé bẹ́ẹ̀ bóyá àrin ẹgbà tó tó mọ́ náà a lè rí parí ẹlẹ́ẹ̀kẹta aláboyún wọ́n nígbà tí lọ́mẹtí omi tó bá dé tọ́pọ̀ rẹ̀ bá ní o máa lọ kò ní kó lè yẹ ọ̀tí tó fi bímọ àkókò àkókò wá bímọ yẹn ọlọ́run lè ní koronú pé àdà tí ò bá sì jẹ̀fẹ̀ méjì lọ so eléyìí nínú tí ó yẹ kí a kíyèsí ni náà látara àwà fi yà sí àwọn sábàbí tí táàmù rí tó pọ̀ tí mọ́ sábà ń fa ọ̀rọ̀ ìkàkọ̀rẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ tákọ̀ mẹ́ṣẹ̀ ni alìbóòdì alìlì ìmọ̀ kí mọ́ ní mọ́ kún lọ́kàn yẹn náà torí pé ìgbàgbọ́ láti mọ́ gbogbo nǹkan ẹni tí gbàgbọ́ ara àgbàgbọ́ agẹ́ ní oṣù mọ́ ọgbà pé obìnrin tí mo ní òdá yìí mo nígbàgbọ́ pé yóò ní padà sí dáadáa pẹ́kọ́bìnrin náà ló fẹ́kọ́ lọ́dọ̀ pé tó bá nígbàgbọ́ ìgbàgbọ́ yóò gádẹ̀ pé yá ah, tí ó dá ọlọ́tí lè bá wa sí ọgbẹ́ ìlúmílẹ̀ eh, kò lè yí padà mọ́ kò lè ṣéǹjì àbí kápá mọ́ ẹlọ náà ibi tá ti gbàgbọ́ sí ni ẹ̀kọ́ lè ṣéǹjì a mọ̀ fàdúrà ara wa lọ́wọ́ ni tó tí a bá nígbàgbọ́ pé àárín wa ó dá láàrin lọ́kọláya nínú tọ́lọ̀nà fi tó àárín wa ní bákẹ́lẹ́ tó mọ́ ń fa òun náà ni ká má ara wa ilé ìlú wọ́pọ̀ jù ń torí pé márèjì duty àti responsibility ni bọ́ọ̀dẹ̀ ni responsibility ọrùn rẹ̀ ìwọ́n náà mọ̀ rẹ̀ ti ráìtì tí ẹnìkejì ó ti fún ọ láti tẹ̀ ló jẹ́ responsibility ní ọrùn ti ẹ́ tọ́kùnrin àti obìnrin ò bá ti rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni bó wọ́n tẹ́ kẹ́lẹ̀kẹ́ jí mọ́tẹ̀ jẹ́ wọ́n gbọ́n mi tí omi òṣó ma ọmọ ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ ẹwọ́n ayàtà kàfúnra lẹ́kẹ́ ọlọ́run ní ọkùnrin láláṣẹ nínú ilé kí ni ọlọ́run sọ fóbìnrin ọgbọ́dọ̀ máa tẹ̀lé ojúṣe ọkọ nìyẹn ọlọ́run wá sọ pé ẹ̀yin ẹgbẹ́ lájọ́ láti ẹ̀yin ẹgbọ́dọ̀ máa náwó ojúṣe tí náà yẹn tẹ́ fáwọn náà àìpé eléyìí ló ti pàtàkì tá a gbọ́dọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́kọláyà bá àmà ń dá sí tó máa ń fa náà nípe kẹ́nìkan ju ẹnì kejì ní ẹ̀tọ́ kí ní kan wà láàrin wa tó àbá ti ṣẹ̀tọ́ fúnra wa ẹnì kejì náà kàn ní tẹ̀tọ́ sí ẹni ẹni tó bá ti bára ìlú láwùjọ náà nìyẹn àbí ẹnìkan lè ìjọba ẹ nínú ẹ̀tọ́ ọkùnrin ẹjá kọ́gbìnrin lórí obìnrin nínú ẹ̀tọ́ ọkùnrin ó gbà lọ́wọ́ obìnrin obìnrin mọ́ ní olórí obìnrin tẹ̀ látẹ̀ kódà kéèyàn fẹ́ ní téèyàn dàgbà jùlọ tó láti gbẹ̀yàn léná èyàn gbọ́dọ̀ máa tẹ̀ láti ó ní ìlà fún láti lè mọ́ra tó kámsà ó ní yìí kí yìí obìnrin tó bá tẹ̀lé àṣẹ ọkọ àpọ̀n tó bá kírun wákàtí márùn-ún rẹ̀ tó pé ẹ̀yìn àwọn wákàtí márùn-ún lọ́lọ́ ń pé o

bákanáà àwẹ̀ Ramadan yìí tó gbà pé ẹ̀yin awátẹ́ngọ́ àwẹ̀ Ramadan ojúṣe wa ń táńgà lọ́wọ́ yìí láwọn àsìkò kan obìnrin lè máa ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹni kó mọ́ gbáwẹ̀ ó mọ̀ pé táwẹ̀ bá ti lọ òun sàn padà o ẹ̀mọ̀ gbọ́dọ̀ kan pé àwẹ̀ obìnrin pé ń ṣe mi táwẹ̀ bá ti lọ bákanáà wà ábí bọ́ ti fárújá ha obìnrin yìí tó tó wá sọ abẹ́ rẹ̀ tí è sàgbèrè tí è ṣe jìnà àníbí wá parí rẹ̀ pé ní wà àtọ́ àti záújá ha tó wá tẹ̀ láṣẹ ọkọ̀ ẹ̀ nǹkan bẹ́ẹ̀ lànàbí mẹ́ṣẹ́n bí obìnrin tó kírun wákàtí márùn ẹ̀ tó pé tó wá rẹ̀ tó pé tó sọ abẹ́ rẹ̀ tó wá tẹ̀ láṣẹ ọkọ̀ rẹ̀ obìnrin tó tó wá bá tírí nínú fọ́ọ̀mù bí kò tí lọ obìnrin ní ọmọdé tọ́lọ́ ọdún gbogbo ìgbọ́n nínú ilé ẹbá bí ọkọ rẹ̀ náà yálá báyá bó ti dùn mọ́nà lẹ́rí ń tàn ẹnu mi ò ká fẹ́rí mẹ́lẹ̀ tata kàtíwájú àyíká kàtíwájú àwọn ẹ̀tọ́ ọlọ́run ni ṣùgbọ́n ẹ̀tọ́ ọkọ náà gbọ́dọ̀ ṣe o tẹ́tí ẹ bá kírun rẹ̀ tó pé tó gbàwẹ̀ tó pé ẹ̀tọ́ ọkọ bá dọjọ́ gbé ìdí àlìkìyàmọ̀ ó máa sọ fún obìnrin lẹ́ẹ̀ pé ní òdìkúlì ní jẹ́nà wọnú àlù jẹ́nà bí ayé entrance tó bá wù ẹni kò gbàwọ́ entrance láti jẹ́nà pọ̀ ṣùgbọ́n obìnrin tó bá tẹ̀ láti ọkọ rẹ̀ tó mú ìwọ ọkọ ọlọ́run náà ṣe gbogbo ẹ̀dọ́ ni kò sí tí ò lè gbà wọlé àìpé ìtẹ̀ láṣẹ ọkọ tó ṣe pàtàkì ni ọkọ lódùmọ̀ rí wa ní ìyàwó gidi kò ẹ̀ ní ronú pé ó ń kọ́ yẹn lẹ́ẹ̀ ilẹ̀ fi ráwọn bàbá bàbá mi àti ìyá mi wọ́n ti dàgbà a ni wọ́n tó wá dé ẹ̀rọ̀ká ìyàwó tuntun bàbá fẹ́ nítorí pé ti gbọ́ra wọn yé látilẹ̀ tí ò bá sí léwọ̀n pé ìyàwó mi bí mo fi sí náà ni iye wà ìdí bá ní kó mọ́ ṣe kò ní ṣe gíní kò ní ṣe fẹ́rí pé lábá fẹ́ra rẹ̀ jẹ́ inú kùrá láti mọ́ kẹgẹ́ ìfẹ́ra wa kẹ́ àdúgbọ́kùnrin náà gbogbo ṣe omi ní mọ̀ sí ìyàwó mi jẹ́ ti ti gbé gbogbo ẹlẹ́ awáṣẹ́ láṣẹ ọkọ ní gbogbo tí bá ń pa wá ní àṣẹ ẹnìkan bá nẹ́bí àwọn ọ̀sánlá ó sọ gbogbo fa iná ojà nẹ́túkí àwòrán rẹ̀ alùjẹ́nà rẹ̀ nàbí náà ọlẹ́rí tẹ́lẹ̀mẹ́lẹ́gẹ́ ni mo tẹ́ tó yẹ tẹ́ tí wa ká tún mọ́ ṣe ti ní so nínú ẹ̀tọ́ ọkọ ni pé obìnrin tẹ̀lé àṣẹ rẹ̀ ọ̀nà olóògbà tẹ̀lé àṣẹ rẹ̀ ó pọ̀ tó bá bá sọ̀rọ̀ yóò gbọ́ kódà kóbìnrin yẹn ní òfin ní ọtí ẹ̀ yóò jùlẹ̀ alégbàmọ̀rẹ̀ láàrin ara wa fine ìgbọ́tọ̀pọ̀ bá ti gbàmọ̀rẹ̀ ẹ mọ́dọ̀ pé àdítẹ̀mí ní ó tẹ́fẹ́ torí pé inú ilé ẹ̀dẹ̀ ní àwà nínú tóbi láìsọ ọkọ rẹ̀. Fúnra kọ́kọ́ mọ́ ti lé, alhamdulillah gbogbo ẹ ti rọrùn sí, ẹ̀lò dáadé lágbájá, mo fẹ́ débi báyò. Ibi tó bá fi ní Amọ́dé, àgbọ̀dọ̀ débẹ̀ lẹ́yìn. Ẹ máa wo tó lágbára jù, torí táà ń ṣe ìyàwó, àmọ́ náà tó lè fáwọn bàbá ìyàwó. Torí pé ẹ̀sìn là ń ṣe, ṣé ìwọ bàbá ìyàwó tó bá gbé ẹ̀sìn yẹ kọ́mọ rẹ tó wà lọ ẹgẹ. Ọkọ̀ọ̀kan, ah, bàbá ẹgbẹ́ o, bàbá lágbájá, tó ní tẹ́lẹ̀ rí dá o, mo fẹ́ kí lágbájá yọjú sí ni bàbá mi ó kẹ́kọ́ lọ ọmọ rẹ̀ kò dé níwò pé ọ̀dọ̀ ẹnìkan lòún fi sí torí pé ìwọ lọ fún yọ̀dá tó gbogbo àfíẹ́sì rẹ̀ ọwọ́ ẹ̀ ló wà ń sí tí wọ́n ní wá fẹ́ lo táìmì nínú táìmì ẹ̀ àmọ́ ní mítí nínú fámílì àbá lóde kan dákun báyìí báyìí tí tó dájú nìyẹn tó eléyìí nínú sẹ́sìn gbélẹ̀ òun náà ni eléyìí bákan náà nínú tó mìíràn fi tẹ̀lé ọkọ rẹ̀ òun náà ni nínú ilé ẹ̀sìn ní ẹ̀tọ́ ọkùnrin bá ní ìdíyàwó ẹ̀ tó fẹ́ súnmọ́ ọkọ̀ fún ẹ̀rẹ́ lórí pé olùfẹ́ kọ́yàwó olẹ́ torí kí ni ó ní máa ń kọrun fún àníbi ní èyíkéyìí obìnrin tó bá ti kọrun fún ọkọ rẹ̀ mọ̀láíkà ó sì nà ẹ̀ṣẹ́ bílé títí tí ilé ó fi yún ilé ìnáwó hadith ànábì tí ó fẹsẹ̀ nílẹ̀ ní ìyẹn náà ló fà á tó jẹ́ pé ní àwọn obìnrin agbọ́dọ̀ kíyèsí àárín yìí dáadáa àmì ẹlòmíì tó lọ ságbèrè ń ta jẹ́ pé ìyàwó rẹ̀ ló lè sípa a ah, ní tó lè ṣe dáwó ìyẹn lẹ̀ ti fi gbélẹ̀ inú bí tí àtìtì máa ń gbà ní pé kódò lè sọ ọ̀rọ̀ tàn lákùtà ń sọ yìí ọkùnrin ẹ̀sìn ò gbọ́dọ̀ lè sìnẹ́ ó sì níyàwó kan ìyàwó gbà fún kò sì lágbára àti fẹ́mi kókó méjì pọ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn nígbà kó lè rìpléṣì ẹ̀ torí kọ́ bá ti sìnẹ́ ta owó tó fi tọ́jú rẹ̀ tó sì lọ fi fẹ́ ẹlòmíì fẹ́mẹ́yẹ ìṣùgbà ìta àti dá sí tókè ní ó kọ oorun fún ìyàwó rẹ̀ eléyìí tí kò bá mu náà ni bákan náà nínú tí obìnrin tó gbọ́dọ̀ fi tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ òun náà ni pé ibi tí ọkọ tí mo bá ní kó wà náà ni kó wà so ilé yóò jẹ́ kí ìfẹ́ kó wà ní ààrin nínú ẹ̀tọ́ ọkọ ni bákan nínú ẹ̀tọ́ ọkọ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé oníkó bá mójú tó lè torí pé ọkùnrin ti mùsànà kìlù ní ẹni tí máa ń jẹ káàkiri lọkùnrin àmọ́ bàbá wa rẹ̀ àbí alẹ́rílẹ̀ ìdílé gbé lọ pọtátọ́ tó ń sí obìnrin gbọ́dọ̀ wá ń lé pẹ́ẹ́pẹ́ ìta sílé náà ó kẹfà mọ́lẹ̀ ní ni ìyẹn náà ní ìyá alé ìyá alé bàbá ni bá lé ẹni tó ní ilé tó jẹ gàba lórí ẹ̀ tó ilé nínú ẹ̀tọ́ obìnrin tí yóò sì fún ọkọ náà bákan náà nínú tí obìnrin náà tọ́kùnrin náà gbọ́dọ̀ ṣe láti fi jìnà èdè mọ́ ń fa tọ́láàpù oní ẹni kọkùnrin náà mojúṣe ẹ̀ láàrọ ojúṣe wa náà ní kátọ́jú ìyàwó wa ọlọ́ni wà á ṣe rú húnnà bil ma'ruf tí bá ti ká fún ànù Kùránì lẹ́kan wà á ṣírù hún ẹ ṣe dáadáa sí wọn bil ma'ruf ẹ ṣe dáadáa wà ń kàrí ìtúgbù hún ẹlẹ́ ètì wọn pé yálọ́wọ́já ẹjọ́ rẹ̀ ti pọ̀jù kọ̀m̀plẹ̀ ti pọ̀jù ọlọ́ni àìmọye iṣẹ́ ètì lára nkẹ́kẹ́ tó yẹ pọ̀ ló ń fòrè síbẹ̀ àìmọye orí ní ìtọ́padà lílára obìnrin yẹn inú tí ọkùnrin gbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ máa náwó bákan náà owó aṣọ wọn ẹgbẹ́lẹ̀ ìdíjẹ́ tuntun kalọ́nù kọ̀ránù sọ́tò bá kọ́ra mẹ́ráyà 1270 ọlọ́ni wà lè wá lè látú يردين أولادهن أولين كاملين لمن أراد أن يتم رضاها وعلى المولود له ọlọ́ láwọn bàbá bàbá tán obìnrin wà nílé wọn tán tọ́jú ọmọ lábẹ́ wọn tán wà lábẹ́ àbò wọn ríṣíkù hún ẹ̀mẹ́ obìnrin ilẹ̀ pé tó bẹ́ẹ̀ kó lè ọkọ̀ náà nìyẹn nígbàtí ya kọ́ ọkùnrin ní ti náwó síta yóò jẹ yóò mú ń ta ètò bá wo ní ó fi ilẹ̀ ilé àti kó mọ́ fi kẹ̀kẹ́lẹ̀ ó dáàbò káàtà ọmọ àti tóbìnrin tó dáadáa ọlọ́ni rízíkù hún àrízìkì wọn gbogbo àdìlà fún wa rízíkù gbogbo àdìlà lọ́kọ̀ àrízìkì àrízìkù hún àrízìkì obìnrin wàkítíwátò hún àti wíwá sọ wọn bí màrúf èyẹ gbọ́dọ̀ ra sọ fún wọn ẹ̀kọ́ bọ́ọ̀dù ẹ̀ ló ti kún fásọ yíò èyí ò kàwọ́ ojúṣe tẹ̀sì nìyí tó bá rà fún ara kéèsì mí nìyẹn lọ́dún tí ń bọ̀ yìí a ń ra sọ fún mẹ́ni ara fún àyàwó wa náà a lè lágbára jù wa lọ ẹlọ́bẹ̀yẹ ẹ̀kan lọ́dún ẹlọ́bẹ̀yẹ méjì wa lágbára jù wa lọ lọ́dún yóò english ẹ̀kọ́ wáyà ibẹ̀ wọ́n kí tó wá tó hún ọlọ́ni wọ́n bá gbà aláyè gan kódà kó tó jẹ́ kan kó jẹ́ méjì lọ yìí tí bá ń rà fún ara rẹ̀ kéèsì mélòó ni inú ojúṣe wa òun náà ni eléyìí tó obìnrin míì ètò fi ń sọ fún òun lọ òun ni pé ìyàpọ̀ ọkùnrin ò tọ́jú bákan náà nínú tọ́kùnrin gbọ́dọ̀ ní láti fi pọ̀ tó lẹ́ tó bá gbéyàwó sílé ní ó ṣe sùúrù kò wá tẹ́ tó gbéyàwó nìkan ẹni tó bá ti ń kọ̀ntró kẹta yóò tẹ sùúrù ẹni tó jọ́gà alẹ́ iṣẹ́ tó wà lè sùúrù yóò dà lè ṣẹ́rú ẹni tó wá tẹ́ yóò tẹ sùúrù jù fún oníkíní oníyàwó tí ó wá lè tẹ sùúrù kò ìyàwó ní gbọ́dẹ̀ o tó wá lè tẹ sùúrù tó wá pẹ́lẹ́ tẹ́ lọ ní ìdí tó wọ́n lọ́wọ́ pàrọ̀ sáàbù gbogbogbà ọmọ sáàkì wọn ni ọmọ jíbi bá tó tẹ ọmọ sáàkì wọn ó kú bílé tẹ́ ló tẹ wá tó ṣùgbọ́n ilé tó wá tí wọ́n lè tẹ́ mi tẹ́lẹ̀ ni ọmọ sáàkì ẹwàrẹ́ tí ó ṣe tó lù ẹjù oní ẹ̀lóbìnrin ọmọ ìbínú jọ ni yóò ti tún nẹwọ́ yóò tún bí ìbínú yóò tún gbé wá bẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sábà ń bínú ti bẹ́yẹ́ pé ajọ́gà rẹ̀ bóyọ́gà léṣẹ́ ni bóyọ́gà léwé ni ẹ́ sọ́rí tàlẹ́mọ̀ gbọ́ àbí ṣùgbọ́n tó bèèrè tó ń jẹ́ ẹgbẹ́ gẹ́gẹ́ ní oṣù wáṣe tó bá ní tí obìnrin ẹmọ lọ obìnrin jẹ́bi àtọ̀síra wọn kan ìdí ìsọba tó gbé abẹ́yà yóò àtọwọ́ ti ju

Hmm. bí ẹ̀bá ti wá sí ẹ̀yẹn ti wí ní àṣìrẹ̀ ní wọn kọ lọ́wọ́ ẹgbóbìnrin fàwálà gbogbo ògbà jẹmọ́ ilé ìròní sọ ìyòdì níléyàwó alẹ́lúwà Muhammad sọ̀rọ̀sọ́lọ́ kápọ́ ṣe dáadáa ilára rẹ̀ alẹ́bí ní àwọn ẹ̀rọ òfin tọ́nà tó bá nẹ́bí tó jẹ́ fàfóhùn tí ò jẹ́ fáwa onígbé kó fẹ́ yàwó ju mẹ́rin lọ yàwó anẹ́bí pọ̀ anẹ́bí dẹ́ kọ̀ǹtó gbogbo wọn pẹ̀lú sùúrù wọ́n lè jẹ́ ìyàwó ànẹ́bì tó jẹ́ ìyà gbogbo àwọn mọ̀mí ní ìjọmọ̀ ilé mọ́ sáwọn náà ànẹ́bì ó tètè sórù fún wọn ìyàwó Aisha ni ìyàwó Umu Salama ni Maimuna ni Juweri àni gbogbo ẹbẹ́ Hafsa tó jọmọ Umar ànẹ́bì tètè sórù bá gbogbo so yẹn ló fàdé pé lọ́jọ́ gbéyàwó àwọn àfáàmọ́ sábà ń ṣe wá àti àsìkòtọ́ fi kún sùúrù rẹ̀ lé o ẹ̀rọ láwọn ọmọ bọ́ìsì ní ìfẹ́ pé ìwà wùlù ló àlá tó bá bẹ́ àwọn ọmọ ìjàgbó wà náà ní torí kó tó rẹ̀ ẹ̀sẹ̀ẹ̀sì ọlọ́rin gbà ní òtùmọ̀pẹ́ tí ó bá wà ń lé lọ́kọláya yóò mọ̀ ẹ̀sẹ̀ẹ̀sì àwọn ìkẹ́kẹ́ gbogbo ẹ̀yìn bàbá tí ọjọ́ ti pẹ́ lórí ọjọ́ ìgbéyàwó yẹn fẹ́ ẹ̀dẹ́ yóò tún ní ojú tàwọn ọmọ kéèké báyìí lọ ìyẹn ni bàbá máa fún ọmọ sùúrù pé ọdẹ sùúrù ni so sùúrù ó wá pọ̀ lọ́dọ̀ ọkọ ju ìyàwó lọ torí pé ẹni tó bá ní nǹkan tó bá ipò ní ẹ́ẹ̀dìbì kan kò ní fẹ́ kó dàrú obìnrin ìwájú owó ẹtúká láàrin ní kájíjókáyà ṣùgbọ́n ọkùnrin ní òfin láàká ìgbé so eléyìí ètí yóò mọ̀ dínà kí gbẹ́mi sí omi òtó tí ó mọ̀ kéré láàrin wa ní bákanẹ̀ yóò ti mọ̀ dínà zìnà láàrin wa ọba ní kọkùnrin ṣe súnú obìnrin náà ṣe súnú gbà mí o torí pé nínú ilé mi ọkùnrin ní mọ̀ ń yóò mọ̀ sọ̀rọ̀ pátápátá obìnrin náà gbọ́dọ̀ á lè sùúrù kódà tó bá ti rí pé ń bínú yẹn ìwọ̀n fi tiẹ̀ pamọ́ tó bá bínú pé ìbàsínú ẹ bá rọ̀ bóyájọ́ karùn-ún bóyájọ́ kẹfà tẹ́ ń ṣeré lọ́wọ́ ọ̀rà náà ọ̀rẹ́ ìtẹ̀lẹ̀ sí jọ́wọ́ yẹn ọkùnrin náà bá jẹ́ ńláka yóò gbà wọlé ọgbà tó ń bínú wọ obìnrin náà bí bínú pàdé ẹ̀ eléyìí a ní irin méjì olèrè kíní ìkótẹ̀ fún kan so eléyìí nínú tí a tó gbọdọ̀ ṣe àkíyèsí rẹ̀ ní bákan ìtù ma ń fa oná lọ́rọ̀ ẹ̀sìn tó pé tẹ́yẹ bá ní tara fọ́rọ̀ ẹ̀sìn ń gbà mí ẹ̀rí ẹ ma ń fa kí ìgbéyàwó ẹ tó bá ní tara sẹ́sìn ìyàwó rẹ̀ ní òkèrò yìí ó tọ́ sọ́sọ́ kò gbọ́ ẹlòmílẹ̀ tó wá ní bẹ́ẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ náà ní kí obìnrin jẹ́ni tó sún ọkùnrin tẹ́ ìjẹba lélé torí pé ọkùnrin tó rọ́ kọ́ntró fóbìnrin tí wọ́n sọ wọ́kọ̀ rẹ̀ ẹwọ́n ti kíní ẹmọ́ kírùn òkírùn òdí tọ́lọ́n tó jẹ́ ẹni tẹ́sì múmú lẹ́rin rẹ̀ ká ah, ẹni tí òkírùn yìí wà wà lábẹ́ rẹ̀ ìgbàmí ò lè líjì sí bákan náà nínú tó ni kéèyàn máa káàkiri ọkọ̀ òun ní ìsìnkú káàkiri ọkọ̀ àbíkẹ́dẹ̀ bá wípé wọ́n jọ ń jalè ìwọ́n sọ pé ìtura ẹni kágbà ní a máa jẹ́ solution kò dáa ní ṣùgbọ́n nígbà yìí bá ti wọ́n ti dé lẹ́bù kan látọjú ẹbá ní ẹgbọ́n wé ìyà kò dáa ìgbọ́ta rẹ̀ bá dé ìrìn náà ó dẹ̀ pé tó abẹ́ẹ́sẹ́ fúre o so ọkùnrin tí ń ba ìyàwó rẹ̀ lójú jẹ́ ń pa ìyàwó rẹ̀ nílọ ẹni tí ń ta tí tó ẹgbẹ́ banditi ìyàwó banditi nílọ̀ jẹmọ́ obìnrin ẹ̀yọ kókò lè rẹ̀ tó ajẹ́fẹ́ ọkùnrin wa àtòbìnrin wa ká sọ wà ara wa sábà sọ ara wa a fi sọ ẹbí wa náà ni ó dà níta fi tọ́ fún tó jùlé ọkọ lọ torí pé yóò tún dọ́nu ẹbí náà kò tẹ́bí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ òun yìí ní jalè ọmọ òun yìí tí ó láì ṣerú bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni láàrin lọ́kọláya ilé nínú tí atúngbọ́dọ̀ agbọ́dọ̀ sọ ni bákan náà nínú tí tún máa ń fa òní kí obìnrin kó má ráyè tọkọ ẹ̀ mọ́ obìnrin ò ráyè tọkọ ẹ̀ mọ́ pé aṣẹ ló kó léyà ò ráyè tọmọ mọ́ ẹlòmíì gan ọ̀rẹ́ ló kó léyà ìmọ̀ràn rẹ̀ rán rẹ̀ bá ló ọlọ́lẹ́wà kọ́rùnà fi ibùdó ti kún ẹ̀yin obìnrin ẹgbàlẹ́ ọkọ yín jòkó ẹdún ní mọ́lẹ̀ yín wà látàbà rọ́júnẹ̀ tàbà rújà lìjá ilé yàtìlì húlà ẹkà wọ́n mọ́rin fòròfòrò bí ìjà ilé yàtìlì húlà ìjá ń pẹ́já ilé yà ní ẹ́rà tí islamu tó dé lẹ́pẹ́já ilé àti òtẹ́tì Ilé ìyẹjá tún sáà ní padà báyìí so ilé ìrìká kíyèsí ó yẹ pọ́pọ̀lọpọ̀ nǹkan wa ilé wa náà láàmà wà tábàtẹ̀ ní ẹ̀kọ̀ fún àwọn náà jáde lọ ẹ̀ẹ́n káàdì gba ìrọ̀dá kò sí tó gbogbo lẹ̀ ṣùgbọ́n ká máa ilé ni ìyẹn náà so àwọn sábàbí tá à ń sọ yìí ká kíyèsí ọ̀dẹ́ tó pé wa ni wọ́n ká kíyèsí wọn kí ilé wa kó lè bá tó nínú sábàbí tí máa ń fa ń gbà míì tó jẹ́ káwọn obìnrin ti sùúrù lé lórí torí pọ́rọ̀ ẹ̀sìn ìgbà ní ìní o lè má bá yẹ̀ lára ìgbéyàn ti sùúrù Now, eléyìí àwọn obìnrin ó gba sùúrù lórí ẹ̀nà ìtorí bọ́lọ̀ ti gbélẹ̀ inú tí ma ń fakọ̀ láti lọ́pọ̀lọpọ̀ ń gbà mí o ní kí ọkọ fẹ́ fẹ́yàwó mi ẹ̀fà rẹ̀ ìmọ̀ lágbára obìnrin ó rìn kó kàkàtẹ́ni yóò fi wá ó jẹ́ ni ìbákàtọ̀ fọ́kùnrin oní ìyẹn lòun kìí ti pé ìyẹn lòun ó ní wàhálà sí ọmọ kò sí ní kápá ìlàdìrọ̀ ọkùnrin tó náà fẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní kápá bákan náà kó má fi ní ẹni tí ó wà ń lé lára nítòbìnrin mọ̀ fi ń kọ́ nípa ọkùnrin yóò mọ̀ fi ní òun lára ó ní kápá ó sì mọ́ fi ní ẹni yẹn lára tó mi bá tẹ wà tó bá bẹ́ tún tààràtọ̀ òun ti fi tún ní lágbára

àgbàbí kíkọ́ náà tó ti ṣẹlẹ̀ nítòótọ́ tó eléyìí kí a kíyèsí díẹ̀ nínú àwọn sábàbí tí máa ń fa kíkọ́ rẹ ni inṣàlá tàbá kírun tán apá ni mọ̀ sábà ń bí ní gbèsè àrí àwọn ọmọ àbí kí ni nǹkan tá a kíyèsí tí mọ̀ sábà ń wáyé ọlọ́mà sọ́nà wátà alákòóso Muhammadin وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته